amúngiri títí ọwọ́ kan Yesu, yéṣu tsaka mu kíbẹ́nẹ́ fọ ní ó jẹ́ atsebadi kan bẹ́yì yéṣu kò kọ̀ ó jẹ́ tsamu kíbo jẹ́ ọ̀dáyẹ ó ti mà ni lẹ́lẹ́ ní atsebadi kan àbùkù tsebadi bá ń ó ti mà sí tíwájú ní anako kpàwọn n'oku ŋe tse yéṣu kristu ẹ òun ni jẹ́ ọmọ bíbí ọ̀dáyẹ yé wà ń chikwa kusinaru ọ̀nyàkpọ̀yẹ́jẹ́ ajabie yesu ẹni jẹ́ agbanilaye ọ̀dáyé ti tàlẹ́ ẹ̀sí fún adami òun àyẹ̀wá ó tàlẹ́ ẹ̀sí fún ọmọlọ́mọ̀ngàngà ìbìnbí ìrìnrì ìyẹn yẹ yesu kan àtseba àŋà àtse ó di àkòsímání àŋà àtse sí ta ètò yẹ ọ̀dáyé ti tòsí ní kó tsẹ́ni yesu tán àtsorobó ma tí bu ma chifufɔkifɔ nara yesu akpagbetifu akpatobe atsɔnatami atuto dana ojú ɛgidigbo akpa nkpakikpa tsitse okukua gugu tsi wɔ ne ofu kibi atsefu bɛ gidi yɛ hue yesu ko tsanu tsi wuli kan kpɔkpɔ orere to bɛ o dɔn o di o kpa kpirikpirikpiri ko tsanu wuli kan kpɔkpɔ ko wo ni onko tsatse san. yesue oge ntutu kan fara geni kibi otenga aribe e, noto bianro chi awudan ko turoba yesu mara ribe nbẹ ni apẹjọfu chi dabifu chi okuku ye jẹ kubadi tó bẹ e. abi rọya dafu ẹ e, nijẹni ó wà ní ká kàn sí ntẹ́gi náà gàlàjà. mẹtadínlógún ẹ ọtẹ yéésù hàn àgbẹ yéésù fúdánà ń rìn ìlú Yerusalemi ńbẹ ní àgbẹ lọ chika mú èkìkà rẹ ń kan yéésù sí ń tẹgin dàgàlàjà ndéndé ẹ kíbanà fọ ní ọ̀yàn gbọ́ dídùn lọ ń kú ẹ dídùn rọ ẹ gbọ́ ẹ nàbí hàn kò ma ó di ó yẹ. kíbójó dá yẹ ọmọ yẹn tíya rẹ tí n tẹ̀gì náà gàlàjà wa lẹ̀ ó di kò tse bẹ́ẹ̀ ó mọ̀ tse bẹ́ẹ̀ kàkó yẹn jẹ́ agbanilà fún wa nùbẹ́rọ́ kíbi ọ̀dá yẹ tọ́pẹ́ sí gbà ó wà ní ọ̀yàn yẹn jẹ́ ọ̀yàn atsòtítọ́ tàbí kọ̀ọ̀nà rẹ̀ kò sọ kò bu ẹ́ kó kú sinaru ẹnì yẹn jẹ́ àjàbí ẹ́ tí kò gbà ọmọ mi bí ọ̀dá yẹ òun nìkan tso gẹ́ni jẹ́ ọ̀yàn kò sọ kò bu ye abi kɔna rɛ òun nìkan tso ní jẹ ọ̀nyẹ̀rọ̀ bẹ́ẹ̀ ńbẹ́ yéésù ó kú sí ntẹ́gi dàgàlàjà ó kú nàtúgbé mi nàtúgbé wọgbó kí bó kú sí ntẹ́gi dàgàlàjà bẹ́ẹ̀ yéésù di ọmọ àgbo ọ̀dáyé yé à ń tsẹ bọ sinanu wa ni anbara yé yéésù ń dan lẹ̀ kí bó kú ẹ nínú akó tsetsi àbí wa ŋan nínú akó wẹ̀ ń de kpó n'ojú ọ̀dáyé yẹ nínú akó ń tọrọ ẹ̀fọ́ àgbo ẹ. E kíbi Jésù kú sí ntẹ́gídàgàlàjà tán kò wá ní ọ̀yàn kápá ẹran kan pópó fún ọ̀dá yẹn nàmí fún nyẹ kan pópóró ní ọlọ́jọ́ kó mú àbí àwọn tọrẹ fún àwọn ró Jésù mú àyẹ̀ tí ń fún tó màmá rẹ̀ dánlẹ̀ ànìkànjó tí nyẹ yóò tse nyẹ ó tó títí lọ ọ̀kànkò wà ró nǹkan kò bọ̀ jí ká tse ró nyẹ bọ̀ fẹ́.

tí kíbàárí tán amókúta lákùn tẹ̀rẹ̀ kan tí ń dárun ìfò ẹ́ ọ̀tẹ̀ yéésù hàn abẹ́ ọlọ́pàá hàn ní káàdé ìfò ẹ́ ìyẹn tí ẹ́ àsáni ọmọ tẹ̀ hàn ká máa kẹ́ òkú ẹ̀ tí kà ń tẹ̀ yẹn rọ́mìnì kan tí kò jẹ́ ní àárín tẹ̀ tí ó dínà ń ròkú wọn náà gbangba yéésù ẹ̀ ti fọ̀ fún ọmọ tẹ̀ ní gbòǹkú tán. ọjọ́ mẹ́ta náà yín bẹ́ẹ̀ òun kà kó gbé sínú nfòkúrò òun náà kó jí tìǹà òkú wọn náà yé ìyẹn etí ẹ ẹ jẹ ọ̀dá tó wà náà yẹ títí lọ fún àrìmá ó di ọmọ tí wọn ń kí bí yéésù kú bẹ́gẹ́ ara pa fún wọn tí àgbàgbé nǹkan lọ́kàn pọ́ yóò fún wọn sí ẹ ọjọ́ mẹ́ta anɔmɛ kaŋa adajalɔ n'eriɛ òkúta lakun tẹ̀rẹ̀ yé à ń dànù fò ẹ́ ó rí sinna kpala kan si nbẹ olopa yẹn hàn àní ká de nfò ẹ́ kíbi jìjì mú hàn tó gbà á kò ní ká tsọ̀kàró ń ṣe àrí ní nfò ẹ́ ó kíná kpotu yéésù imani yesu ni iwawoe yesu ene ye akansi teginda galaja ko abiro o jit nangri oku nga wana ye kibi on kati fosi gba ngbe ono benga abare dane ti na na etite chi ka ji fu omo yesu ha ọ̀nà nanyi ọjọ́ ta kí mo kú tán yéésù ó jí nanyi òkú hàn wọn ayé afọyé ọlọmọbìnrin hàn wá tí a fọ fún ọmọọtsẹ yéésù hàn àkògbà gbọ́ nalẹ́ ọjọ́ yẹn tututu ẹ̀ ọmọọtsẹ yéésù hàn àkàkpẹ́rẹ́ ra hàn sínú kan tí a sẹ́kù dára hàn kpó gbòkànge yéésù bọ́ nanyi hàn tí a fọ fún hàn ní tutu rọ̀ ba ẹ̀yẹ́ kpó ńbẹ́ ọmọọtsẹ yéésù hàn àrí ní kòkú odi owana yesi odi amacha yesu kan wa be chana pe ni toma onko abanga nojo ojo yin ki ba ka fa fo efu e oni laye o da chorobo ni onko gba ní e gbo toma ni bi onko ri nseje nbi bó kò mọ́mọ́lá ohun tó ń kó ń ń fòye tí yesu ongakonya gbàgbọ́ láyé oche ajakan walonte chi yesu mare chi nga ọmọ chi ngaro nojo nye nke to magbo wanangri nga chi yesu afofuni na o abija so omojuto o mi ngarere chi to ma da man ke ni yesu nke ndende ni wanojo nsi to nwari e ori imbi ameki kanre chi kan yesu ori seje tó ó gbà fún ẹgbọ́n kẹ́ tọ́wọ́ fún Jésù ní ọlá mi ọ̀dá yèmí náà jẹ́. ọ̀nà ogún ẹ̀ kíbi Jésù kú tí ó sì ń gítnangiri òkú wọn wáyé ẹ̀ Jésù gbẹ̀ntalẹ̀ ẹ̀rọ títí fún ọjọ́ ogójì ọ̀yàn ẹgbẹ̀lẹ́gbẹ̀ nírí títí wùnyìn bá a. nkyɛ yɛ ɔda yɛ bɛwa fu ntalɛɛ okyikyɛ tan ba yɛ ɔwa ne ko senbɔlɔ ndigbe nɔrɔ kolɔ ndi ɔda yɛ boba nbɛni ogbe ɔmɔtsɛ nta kekan kí afɔ fún di ní ɔnɔdi ohunmɔkɔ ɔda boba ko bɛ legbe kan fún legbe yɛ ɔda yɛ fún ene nga go boko di atene nyunga onyakpo akako ki angani kanchoro legbe na ko mo gbe fún wa chi ofofo mo che angbo ni ko anika chiko nche ohun ache o anika kilo e ka jiko aforo be weri agbangba po kibi ofofo nyan tan fún ọmọ che ngan po e yesu ko lo ngberi chi bere kuse odaye fa ngan po chi onde tsilɔnɔrɔ ŋgbɛ ɔmɔtsɛ hã akori ro kibi yesu ŋdɛ tsilɔnɔrɔ mɛ tán aditsɔnɔ méjì kan bɔ agbo kan fún ɔmɔtsɛ hã tí a fɔ fún si tsi wà yesu ẹnìyẹ eri tsɔɖa yẹ kẹlẹ nɔnɔ yẹ bẹ́ẹ̀ tututu si. ó di ọjọ́ kan bá nakowa chikowa gbé tẹ̀ǹgà ọ̀nyàkpó yẹ di ọmọtsẹ ŋẹtsiẹ yesu awo ni ẹnẹ yẹ jẹ ọmọtsẹ ŋa tsadi ŋdza ŋa kpọẹ kagbe nbi òǹgbo òun àṣìẹ. kanyọ̀dá yé. E. ẹ̀ṣẹ̀. ọ̀dá yé e wa. ọ̀nà ọ̀kànlénógún ẹ̀ ọ̀nyàkpó yẹn nù sí ẹ yéésù wá tsikọ agbàŋá la ni kòtsi ọ̀nyàkpó yẹ wà rẹ́ ara ŋa ni àŋa sàn àŋa màá tán kòtsi ọ̀nyàrọ̀ bẹ́ẹ̀ ŋa ni yéésù wá fún ẹ ó jẹ́ agbanilà fún àjàbí ŋa ọ̀nyàkpó yẹ rí ma ni àŋa nù sí ẹ ní jẹ́ nà nù ẹ ni ọ̀dà yẹn ni fèé ọ̀nyàkpó nù sí ni ọ̀nà kẹ́ńgbó ọ̀nàmẹ́gbó madé onugbo ọmọntẹ ọmọnfa an ka kpó anọsini an ka kpó àkósọmọ dáyé gidi dán o àjẹ an ka dáyé méjì tó wà ní ọ̀dáyé kó fẹ́tí fún wa ọ̀nyà kpó anọsi àgbo anọsi ńẹ́tsẹ́ kan ní àjẹ́ ọjàbí kan owó kan yẹ kó wà ní owó yẹ kan yẹ kó jẹ́ sèrè rẹ afọ afɔye fọlọ kpo ŋanyi akpo atse tsitse ŋe baɖi omire ŋa gboma akpo adze adzabi ŋe tsetsi akpo anosie ne ŋkɔdino ye adze fua na adze niki ɔda ye kɔ oni ako tsera nami ako nɔ na tsuge ni o bɛ yesu wa ni ko wa wa titi bi awa tsi ko gba wa la yesu wa oni òun ko gba akpo la ɔwò ko gbɛ la ɔwò ko gbɛ ŋgbo la. ɔdaye wariɛ ɔkakɔ nyama rɛ duku n'ojú ɔdaye kò tsafɔ odon bama tinara abi ye òjɛ geni ɔwà ni omu aràn rɛ tso ń fɔ abi ɔdaye ɔkɔlɔ kan kpo ye òjɛ ofɔ kpó títí kó ma bɔ ɔkan gidi bó jẹ ní tsigiri kankan n'o tse ń badiɛ ɔwà ní ofɔ ŋgbó ntɛ gindagalaja ní yéésù sɛŋɛ abi ye òjɛ ŋan. integ ndagalaja keni yesu ma mara da achugbe abienga olojo da yeko ntore fe yesu chenge kolo kan po fe integ ndagalaja wandi yesu nke mbo wasiba ye nanya nwunye fu ojo daye agbanela ohun ọlá wa ẹnà ejit nangiri òkun wa náà yẹ bí wọn kọ rí yéésù o yéésù ń ọ àrí ẹ ọ àrí tí gbé ẹ chi afọ nanyafọ afọyengafu ọlámi ọpẹkọpẹ ni tẹni òkútsẹ titi ni òwani wa gbàmílà kútsẹ nyitsie òkú sintẹgidagaladza natsugbe mi mú abimigakpo tọrẹ fún mi tso nọ abimigakpo nde nnamu dùn fẹ òdza de tsetsi ŋdɔdzu ɛ tsi ŋgbɔna fɛ ɛtsɛ. ọ̀nà méjìlélógún ẹ̀ e. ń e. nwere yéṣu yesu ń talẹ̀ e ẹ̀ ohun yẹn ti nára ọ̀nà méjì rọ̀ kàn án ó ní ọ̀nà kan ṣẹ́jú gbàgàlà ó dẹ̀ kejì òun ó pamọ́ kí gbagala àbí àwa e. ọna àpò náà ọ̀nà ṣẹ́jú gbàgàlà ní àwa sí ẹ́ ọ̀nà yẹn Narị enikeji nínú tsɔrɛ yina danu nanyɛnyɛ ɔrɛ nbadini ɔnadzitsedzue nanyɛntsi nkalɔ kan kponɛ akakɔnyi kan kpokpo fɛ no nanyɛnyɛ ɔna etsuni kibi oti mansiɛ etsuni dze ɔtɛ ɔdayɛ odze ɔtɛ tɛgbo bodze ni owatse badiɛ ɔama yi tɛ tsu nɛ bó tse badi otse badi ba ɔdayɛ gbo nɛ ɔnadzitsedu gbagala nyɛnyɛ.

ọ̀dáyé káwá lè kú yẹn ń láyé orí o ọ̀nyàpọ̀ yẹn náà kó gbé náà iná rí tán àwọn ojú wọn kàkó kan láyé àti láyé tánà ọ̀nyàfa ọ̀nà pípamọ́ ọ̀nà yẹn pamọ́ ó wà ní ọgbà ọ̀nà wá òkòkò yẹn gbà náà rí níwájú ọ̀nà kò àfẹ́ ní o ọ̀nà yìnyín tánákà fẹ́nu nàní wà ní obìnrin tí ni yéésù ní kó máa bí ohun ají tọrẹ fóun ó wà ní odópẹ́ fúgbó ní nàtúgbéhun ní ó sí ntẹ́gin dàgàlàjà náà yín bóyá ń jẹ ìrànà yẹn kó ẹ kpó ó dò ká kí wọn ní kàńtsó ń ẹ tiẹ yéésù náà kó wà náà yẹn ńlẹ̀ ọ̀dáyé ńlẹ̀ ọ̀dáyé náà yẹ àrìntán ní nàgbẹ́bẹ̀ tsinawẹ́ òre títí fún àrìmátán.